already, please subscribe to this channel and turn on the notification button. Please turn on the notification button so that you will see and know when we upload a new video. Sunday Igboho wa pẹ́ láyé. Sunday Igboho wa jere Yoruba ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú àfọlójú wa kó sẹ́nu tírélà àkùbánzá Sunday Igboho wá pẹ́ láyé Sunday Yorùbá wá jèrè wá ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú àfọlójú wa kó sẹ́nu tírélà àkùbánzá bá a sọ o Buhari èṣù ò gbà o àbá a sọ o èèmọ̀ gbà o nílẹ̀ Yorùbá kálejò wá dé kó lóun fẹ́ jẹ́ sẹ́ríkì ìwọ òrìṣà ajá ń jobi ohun tàbá fọgbọlọgbọ ń gbọ tàbá fọgbọlọgbọ ń gbà yóò balẹ̀ yóò balẹ̀ lábẹ́lábá fi ń wọgbó àìgbọ́kú ọkọ àìgbọ́kú àdá àìgbọ́kú ilẹ̀ àfi kó ṣá à àbá sọ òò èèmọ̀ gbà ó ẹni bá wàjà yóò bá yóò rí ìjà àwọn ayé amen ìjà ayé amen ìjà ayé ẹni bá tọjà yóò bá yóò rí ìjà àwọn ayé amen ibao ibao ibao Dino-Melaye náà ni òun eh, ni. please subscribe to this channel and turn on the notification button please turn on the notification button so that you will see and know when we upload a new video.